bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé akínyìn ti ọjọ́ ìsinmi òun náà ló sì ń tẹ̀ síwájú lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín nílé ní gbogbo ibikíbi tẹ́ ti lórí ọ̀fẹ́ àti máa wo iléeṣẹ́ Orísun tẹlifíṣàn lọ́wọ́lọ́wọ́ báyìí mo sọ fún yín lẹ́ẹ̀kan nígbà tí mo fẹ́ lọ sílé agbára tí mm, mo fẹ́ ṣe àgà díẹ̀ mo ní nígbà tẹ́ ẹ bá padà rí mi èmi àti àlejò mi òun náà lẹ́ ó padà rí ìran àsọ̀rọ̀ṣẹ́ ni mí tí ò ní sọ ti ẹ̀ dànù abiodun yín náà ló ṣì ń tẹ̀síwájú lórí ètò Akíyìn tọjọ́ ìsinmi tó àlejò mi ti wà nílé agbára pẹ̀lú mi olórin ẹ̀mí ni wọ́n tún ni wọ́n wọ́n tún jẹ́ wọ́n jẹ́ ọkùnrin hmm, àlejò mi jẹ́ ọkùnrin náà ń nu hmm, bí òṣọkùnrin olórin mi àlejò mi tọ̀sẹ̀ òní orúkọ àwọn ọmọ jẹ́ evangelist David Ọláolúwa ẹni tí gbogbo ayé mọ̀ sí Ògo Ìlérí Olúwa àwọn náà ní àlejò mi báyìí àlejò mi ẹ kú dídí àsìkò yìí o. ẹ ra sà. ẹ máa ń gbóhùn sókè ohun iṣẹ́ wa tutù báyìí. ẹ ra sà mo ké yín o. tó <laughs> gbogbo àwọn aráalé náà ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ bá ń dárúkọ yín fún àwọn aráalé àti ìlú tí ẹ ti ṣàn wá. gbogbo aráalé orúkọ tèmi ni evangelist david ọláwálé ògo ìlérí olúwa mo wá láti ìlú kwara state. Ah, ara kwara ni bẹ́ẹ̀ni sá agboolé wo ní kwara torí tá a bá dé kwara ní ìsìn agboolé póríṣiríṣi. omupo. omupo bẹ́ẹ̀ni sá tó gbogbo ẹ̀yin ará omupo pátápátá nílùú eh, kwara lọ́hùn ṣe ti rí i pé ará alé yín náà la gbé wá bọ̀dá yẹn sọ pé ah mọ́ àbí ah, ọmọ bàbá olóbì ìkọ́nù <laughs> ọmọ bàbá olóbì ìkọ́ o evangelist David ọlá ọláwálé ńlórúkọ wọn tí ìnagijẹ wọn jẹ́ ògo ìlérí olúwa ògo ìlérí olúwa lẹ́ẹ̀kan sí ẹ kú ìgbádùn ètò yìí ẹ ṣe sà hmm, ṣé ó dẹ ṣó bá yín lára mu àwọn yẹ tó ń kú rìrì yìí ṣó ń wọ akínyẹmí ara yín. mo enjoy sir. tó <laughs> gẹ́gẹ́ bí olórin ẹ̀mí uh, ìyẹn ti lórí ọ̀fẹ́ àti gbéyàwó jáde. Um, gẹ́gẹ́ bí question tẹ́ béèrè mo ṣẹ̀ṣẹ̀ ṣe album kan láìpẹ́ iná ni sir. Hmm ẹ ṣẹ̀ ṣe ábùn kan láìpẹ́ yìí ẹ ṣẹ̀ kan jáde ẹ pé mo jù ú lù lójijì mo fẹ́ wò mo fẹ́ ṣèdánwò fún yín ni bóyá yóò bá yín ní gbọ̀njú gbọ̀njú <laughs> ọ̀rọ̀ ẹ ká wá fara balẹ̀ báyìí ká mọ fọ̀rọ̀ jomi tómi ara tó gbogbo èèyàn aráalé ẹ ṣáà máa wa létí yín ẹ máa bá wa ká lọ tó a ti tó bí ọdún mélòó tẹ́ ẹ ti mú iṣẹ́ orin yìí lókùndùn as a professional ó ti tó ọdún mélòó. ó years ọdún mẹ́ẹ̀ẹ́dógún lẹ́tí lẹ́tí ń ṣe é fi gbowó as a professional ní pé àwọn ò lè fi ru yín lójúmọ́ tó èèyàn hmm. ara lé pátápátá náà lẹ́tí ń gbọ́ yìí hmm, àlejò mi ògo ìlérí olúwa ọdún kẹẹ̀ẹ́dógún rèé tí wọ́n ti ń kọrin ẹ̀mí ẹ jẹ́ kí n wá mú béèrè yẹn báyìí kó tó di pé mo ti gbọ́ ohun orin yín hmm, torí ojú ò fi George ẹ lè torí pé ẹ̀hún wọn báyìí kẹwàá máa ń gbé ah, ohun tí wọ́n ní rè lè tẹnu bọrin ní ìsìn kó yẹ pé ohun bàbá mi eh, kólúwádẹ́lẹ̀ fún èèyàn rẹ ọ̀làndó eh, ọ̀wọ̀ lẹ́gbọ̀ọ́ lẹ́nu wọn kó lọ sí abala abẹ́hùn iṣẹ́ orin ẹ ti ń fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún. gẹ́gẹ́ bí olórin ẹ̀mí ǹjẹ́ ẹ ti rí gbà kan rí ní àárín ìrìn tẹ́ ẹ ti ṣiṣẹ́ ìránṣẹ́ yín tí ìyanu dẹ̀ ṣẹlẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ because tí a bá ń ṣiṣẹ́ Kristi tí ó gbélé wa lọ́wọ́ èrè ń bọ̀ fún oníṣẹ́ lọ́jọ́ kan bí a ti ṣiṣẹ́ ètò ó ti ní parí nínú ìrìn àjò yìí ni pé ah nígbà tí mo kọrin níjọ kan afọ́jú kan ló lajú tí ó sì ti fọ́jú láti inú iṣẹ́ ìyanu ti ṣẹlẹ̀ rí inú iṣẹ́ yín. ẹ lórí ohun tẹ́ béèrè ohun tí mo lè fi dá lóhùn ni wípé iṣẹ́ ìránṣẹ́ tá à ń sọ̀rọ̀ nípa èyí lóòótọ́ mo ti ń ṣe ó ti ọ̀nà ti jìn ṣùgbọ́n bí mo ṣe ń ṣiṣẹ́ ìránṣẹ́ náà Ọlọ́run jẹ́ ìyá rẹ̀ nítorí pé iṣẹ́ ìránṣẹ́ yìí ó jẹ́ iṣẹ́ tó jẹ́ pé Ọlọ́run ló gbélé wa lọ́wọ́ so Ọlọ́run tó dẹ̀ gbé iṣẹ́ yìí lé wa lọ́wọ́ ó dúró tì wá lẹ́yìn so tá a bá lọ ṣiṣẹ́ ìránṣẹ́ a máa ń jẹ́ kí a máa ń jẹ́ kí ọlọ́run ṣíwájú wa so tọ́lọ́run bá ti ṣíwájú wa àwa kọ́ la fẹ́ ṣiṣẹ́ ìyanu ọlọ́run ni so mi lè dáwọn jù bẹ́ẹ̀ lọ sà. ẹ jẹ́ kí n fi mọ síbẹ̀ bẹ́ẹ̀ fún àlejò mi lọ́sẹ̀ òní mo mọ̀ pé ẹ gbìyànjú àti lọ ọlọ́run ẹ lọ ọlọ́run mo ṣe bẹ́ẹ̀ parọ́ láàrin kan pé nígbà tí mo ṣiṣẹ́ ìránṣẹ́ ní ọdún kan mo rí pé àgàn ó <laughs> ẹ ti dọkọ olóyún mu. a lè parọ́ alright nínú iṣẹ́ orin ẹ̀mí tí ọlọ́run gbélé yín lọ ẹ kọ̀ kọ́ bélé ń já fún gbogbo àwọn olólùfẹ́ yín nílé. nínú àwo tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe òun ni màá ti mú orin tí mo máa kọ orin yìí ni èyí tí mo fi yin ọlọ́run orin ẹ̀ náà ni ó tó bẹ́ẹ̀ lójoojúmọ́ ó tó bẹ́ẹ̀ lójoojúmọ́ bí mo bá yin bàbá ó bẹ́ẹ̀ lọ ó tó bẹ́ẹ̀ lójoojúmọ́ ó tó bẹ́ẹ̀ lójoojúmọ́ bí mo bá yin bàbá ó jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ni o ẹ̀yin ni o lọ́pẹ́ yẹ o bàbá ẹ̀yin ni o ẹ̀yin ni o lọ́pẹ́ yẹ o olúwa bí mo jí lówùrọ̀ máa dúpẹ́ fún lọ́sàn o máa gbé ọ̀gá láṣálẹ́ o máa yìn lógo lọ́gànjọ́ òru o ìrẹ lọ́pẹ́ yẹ o ẹ̀yin ni o ẹ̀yin ni o lọ́pẹ́ yẹ o bàbá a ẹ̀yin ni o ẹ̀yin ni o lọ́pẹ́ yẹ o olúwa ẹ̀yin ni ọpẹ́ yẹ olúwa ọba tó ń gbé ní ìkángun ọ̀run lọ́hùn mo ṣe sàdákátà ọlọ́run hmm, ẹ̀yin ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run náà ni òun ni òun ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ẹ máa ń gbé ga àwa náà ń gbé ga ń lè ṣe Orísun tẹlifíṣàn yìí tó ẹ wá jẹ́ àṣẹ báyìí nínú àwo orin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé jáde lẹ ti mú eléyìí jáde kí ni àkòrí eléyìí tí ẹ yìí nínú ẹ̀ àkọlé ẹ̀ ni gbọ́ àdúrà mi. gbọ́ àdúrà mi nínú ẹ̀ ni ẹ̀yin ni o olúwa tẹ́ ẹ ti kọ yìí. bẹ́ẹ̀ni. tó gbogbo ẹ̀yin aráalé pátápátá ẹ̀yin náà ti gbọ́ láti ẹnu àlejò mi evangelist david ọláwálé eh, lára orin àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe inú ẹ̀ ni wọ́n ti fa ọyọ̀ kan yìí jáde eh, tí wọ́n dẹ̀ kọ jáde gbẹ̀gbẹ̀ yẹn aráalé pátápátá ẹ̀yin náà máa fi ìyìn fún ọlọ́run láàárọ̀ lọ́sàn-án gbogbo tá a bá ń là kọjá ẹ jẹ́ ká gbé títóbi ọlọ́run lé e lórí hmm, owó kan owó níwọ̀n retí tí ò tí ì di kọ́ńtà ló fẹ́ gbà tí ò tí ì gbé títóbi ọlọ́run ẹ jí lóru ẹ yin ọlọ́run àti ẹ̀ máa ń sọ nínú chọ́ọ̀chì káàkiri pé bí àdúrà bá gba ohun kankan tì lọ́wọ́ ọlọ́run èèyàn kò kí ń gba kankan tì lọ́wọ́ ọlọ́run tó lágbára ọlọ́run ti ń gbé yín sókè wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ báyìí ọlọ́run ò ní fà já lulẹ̀ o àmín jésù kristi ah ọ̀dà gẹ́gẹ́ bí àlejò mi lónìí ọ̀nà pọ̀ lórí ètò yìí tá a sì fẹ́ gbéra wa yà dáadáa ẹ dáhùn ìbéèrè yìí ìyẹn á jà sí nígbà tá a bá lọ sílé agbára tá a bá tún padà dé ẹ wà á kọ̀ntínú á tẹ̀síwájú gẹ́gẹ́ bí àṣà Yorùbá wa torí èèyàn bá sọ Yorùbá ẹni bá sọ òyìnbó nílé àná òun náà ní tù ní àní ẹ kọ̀ntínú àtẹ̀síwájú ẹ wò gbogbo ẹ̀yin aráàlú pátápátá ẹ mọ̀ gbé kú òmẹ́ o Orísun lẹ́sìn wò pẹ̀lú ètí yín akínyín ti ọjọ́ ìsinmi tábà lọ tábà padà dé èmi àtàlejò mi òun náà láṣìí wà á ń bọ̀.